Olúṣọlá máa gbọ́ máa gbọ́ máa gbọ́ tí wọ́n ní níbí torí ìsúnmọ́ ni làwọn máa ṣe ẹni. Olúṣọlá máa gbọ́. ẹ bá mi share share share kalẹ̀ happy weekend. torí ìsúnmọ́ ni làwọn máa ṣe ẹni. ọmọdé tàgbà wọ́n máa yí ẹ nílé wọ́n tún máa yí ẹ lóde ìwà ìrẹ̀lẹ̀. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ṣẹwàá orí ọlá tó mú wáyé ló ń ya ọ̀tá lẹ́nu náà kì í mí sọ̀sọ́kúsọ sá wò wọ́n lóye òun pọ́n wọn lé òun fún wọn lówó jẹun ó tún fún wọn lẹ́wù wọ̀ ikú wa ló fi rán ẹ o ẹni robi sí ẹ wà láìkò ní tẹ́gbẹ́. olúṣọlá obìnrin ló bá robi sí ẹ wà láìkò ní lọ́mú olúṣọlá máa kọ́ra obìnrin ló bá robi. má bínú. ẹ má bínú. ẹ má bínú. lè fi iwájú gbẹgbẹdú. ó lè fẹ̀yìn gbẹ́ kirikiri. ẹgbẹ́ ọ̀tá ló lè dẹ́kọ̀ má fi ìlà. òun abẹ́gbẹ́ náà parí irọ́ ńlá. kò lè ṣeé o. kò lè ṣeé o. kalẹ̀ kalẹ̀ kalẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ìrì ọ̀gá gbà ẹ ò béèrè o. Good evening, good evening. Good evening, good evening. ọ̀tẹ̀ ń yọra yín lẹ yọra wọn lẹ́nu. orí ni. ẹ̀dá wọn ṣe bọ̀ fún orí ni. Good afternoon, good afternoon everybody. Saheed Onibudo, how are you on the weekend? Ọlá Ọmọlábí, good evening. Yetunde Ọlágúnjú, how are you? Ẹ̀rù sọ̀tẹ̀ ẹ̀rù yọra yín lẹ́rù mama Yétúndé máa gbọ́rọ̀ lẹ́wọ̀ lẹ́wọ̀ máa o oh, ọmọ kúkúrú ló kẹ́ sí. ìlé aláyọ̀ mi tí mo kọ́kọ́ rí hmm. island Dublin ló wà tó ti mi ṣiṣẹ́ ajé jẹ nílé ìyá ọmọ ọba. ọmọ ọba àlìwò ìwọ olódò ọba ọmọ àlìwò rè ọmọ atẹnigbọlọ ọmọ atẹnigbọrẹ. ìwọ olódò ọba ọmọ atẹnigbọlọ ọmọ atẹnigbọrẹ. bẹ́ẹ̀ni ìwọ tí ò ní lẹ̀kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. jẹ́ kí n tún tara ṣàṣà lọ́lé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ bá sọ òun ògbó mọ̀ sọ ọmọ ìlànà òun. ògùn ń dàgbà. ọmọ arílákàbù mú yé ni ó máa bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni o ǹlẹ́ ọmọ balógun ń balógun ni o. ọmọ balógun yé láàláyọ̀ mi èyí pọ̀. ẹ̀yà. orí nineteen tó lò ní kó kan sí àdìjí twenty ẹ̀yìn ó ní ìrajọ́ ní bá pa èyí ọ̀jọ̀gbọ́n ló mọ̀. ọmọ èsì ẹbí ń pè é lò àwọn o àtàwọn àtẹjọ ẹran jíjẹ òwe. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ṣàlàfíà lẹwà a kú ìsinmi èní yìí ẹdẹkú bó ṣe ń lọ lọ́tún lọ́sì a dúpẹ́ nítorí pé Ọlọ́run ọba tí ó dá wa kò fi wá fílẹ̀ fún aráyé mú a dúpẹ́ nítorí pé àṣírí ọ̀tá ó ń tú láàrin àwùjọ a dúpẹ́ nítorí pé àṣírí àwọn ẹni ibi ó ń tú láàrin àwùjọ wa a dúpẹ́ nítorí pé ẹlẹ́dàá wa ò gbàbọ̀dè adúpẹ́ nítorí wípé ọlọ́run ọba ó ń fi ààbò rẹ̀ eléyìí tó dájú tó nípọn bí àpáta ó fi ń bò wá adúpẹ́ nítorí pé ó mọ dínà ó mọ yí wa ká ìṣẹ̀lẹ̀ burúkú kò jẹ́ kó ṣẹlẹ̀ sí inú ilé wa adúpẹ́ nítorí pé àwọn tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ victim adúpẹ́ nítorí wípé ẹ̀jẹ̀ wọn ò sùn ẹ̀jẹ̀ wọn ò sùn ẹlẹ́dàá wọn ò gbàbọ̀ ẹlẹ́dàá wọn ò sùn Hmm, mo dúpẹ́ fún ìdílé Timothy mo dúpẹ́ fún ìdílé Timothy mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣírí tó tú mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ eh, Oríyọmí amzat. Oríyọmí amzat. iléeṣẹ́ wọn ò ní jóná Ọlọ́run ọba tí ó ti ń tì lẹ́yìn ó máa máa túbọ̀ máa tì lẹ́yìn ni kò ní ṣiṣẹ́ gbà kò ní sí ọ̀rọ̀ sọ kò ní í sí ọ̀rọ̀ sọ ààbò ọlọ́run á máa dájú lórí ẹ̀ nílé lóko àwọn ọmọ ẹ̀ ò ní bọ́ sọ́wọ́ alágbèédá ìrìnsí rẹ̀ kò ní bí aráyé nínú ààbò ọlọ́run á bọ́ túbọ̀ máa wà lórí ẹ̀ iléeṣẹ́ rẹ̀ á máa lọ sí iwájú thank you darling iléeṣẹ́ ẹ̀ ó máa máa gbòòrò sí ni wọ́n máa máa gbọ́ ohùn ẹ̀ ohùn ẹ̀ máa máa rinlẹ̀ níbi gbogbo níbi tí ò rò sí ó máa ráàánú gbà iṣẹ́ ni ọmọkùnrin yẹn ṣe if not for Oríyọmí Hamzat àní ríbi tí ọ̀rọ̀ Timothy sọlẹ̀ sí wọ́n ti threatened, ẹ̀ they tried to flag his page down they have tried so many things they have tried so many things that is our society that is our society ìlú ibi tí wọ́n dẹ́bí èmi àti ẹ sí nìyẹn ibi tí wọ́n dá wa sí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ibi la ti ré kọjá tó jẹ́ pé Ọlọ́run ló ń dáàbò ẹ̀ bò wá ọ̀pọ̀lọpọ̀ ibi òun la ti ré kọjá especially àwa tí a máa ń lọ sílé fún ọlídé tí a ní fẹ́ dúró sáàárín àwọn ẹbí wa nítorí kíni just for this just for this security as well tá a máa wò wípé à ah, iná ooru máa mú jàre jẹ́ kí n lọ dúró sòtẹ́l because of privacy because you want to be able to you know o fẹ́ you want to o fẹ́ crowd àwọn kan máa ma jí wọ́n ti jí wá ní aago márùn láàárọ̀ wá ti rí wọ́n ti máa dó díẹ̀ nulẹ̀ tó bá lọ́ọ́ lè wọ̀ tó bá dé sàárín ilé family six thirty wọ́n ti wọ́n ti máa ti kírun àsùnbà àtàn báyìí wọ́n ti rí wọn wọ́n ti dé wọ́n ti wá jí kẹ́ ẹ mọ́lé tó jáde that is the reason why too many people kì í fẹ́ fún dó sílé family èmi yẹ especially kó tó di pọ́lọ́ yọ̀ǹda yàrá méjì tí mo ní fún mi nígbà tí mo lọlé wọ́n jí wọ́n gbé gbogbo góòdì mi wọ́n gbé gbogbo ẹ̀ ti trinket box báyìí ni wọ́n gbé pátí mẹ́ta ni mo ní ní nàìjíríà gbà yẹn tí mo kó gbogbo tí mo kó gbogbo tí mo gbogbo tọrọ fún kálẹ̀ mi bá kó lọ nàìjíríà náà bá gbé lọ àti gbáyé mi ò dé sílé mi ì dé sílé mọ́ òtẹ́ẹ̀ ni máa ń dé sí ẹ imagine tó lọ àríwò sí òtẹ́ẹ̀ dé sí àti gbà yẹn kọ́nà tó kí n tó parí yàrá méjì tí mo kọ́ òtẹ́ẹ̀ ni máa ń dé sí ẹ bá mi share program yìí ẹ bá mi share share share hotel ni mo máa ń dé sí and we have so many people like that because you want to live conveniently tó àṣẹlẹ tó bá tiẹ̀ you want comfort you know you want to live a eh, comfortable uh, you want to enjoy your holiday o fẹ́ bi tó yẹ pé ẹ máa iná àbí ọ̀hún kan máa máa jókòó máa ṣe because ẹlòmíì tó bá lọ́lé báyìí ó máa títò fún máa kúrò báyìí wọ́n ló máa ọbẹ̀ tí wọ́n máa jẹ títí títí wọ́n ló máa ọ̀bọ̀ àpò ẹ̀ lówó tí máa máa jáde wá ó máa pí ẹ̀ ń gbà mí kó sòsò tán máa kan sọ̀rọ̀ ó pè wọlé lórí ṣó lady kan ó ní ní after tí wọ́n pa Timothy ní hòtẹ́ẹ̀lì Adédoyin ó ní the same room tí Timothy sùn tí wọ́n ti pa yẹn the same room yẹn ó ní ni wọ́n fún òun gbà tó ń lọ lodge hotel ó ní ilẹ̀kùn mẹ́ta ló wà nínú yàrá yẹn ó ní ti toilet tó sì kẹrin you know àìmọye ewu lọ́lọ́run ti kó àkókò fò kọjá àìmọye ewu ni Ọlọ́run ti gbé wa fò kọjá tó bá lọ tó bá lọ ṣiṣẹ́ níbì kan tó bá kúrò ní ìlú town tó wà tó lọ ṣiṣẹ́ ní another town definitely hotel náà ló máa dé sí ló máa dúró sí àìmọye ẹ̀mí ló ti ṣòfò àìmọye àwọn èèyàn náà ti jẹ́ victim tí wọ́n ti sweep tí wọ́n rẹ̀yàn investigate matter wọn tó yẹ pé wọ́n ti kú wọ́n ti kú sára wọ́n ti lọ tí kéèsì wọn ò dọ́nà ọlọ́pàá àwọn fámìlì wọn ti fáwọn wá wọn súkẹ́súkẹ́ wọn ò rí wọn wọn ti lo òtẹ́ wọn láwọn ò rí wọn wọ́n dẹ̀ gbàgbé kéèsì wọn síbẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọjọ́ kan ní tó lè wọ́n gbogbo tó lè ọjọ́ kan ní tó lóhùn ẹ wò bí àṣírí ti tú gbogbo orí kọ́ lèèyàn lèèyàn jẹ kì í ṣe gbogbo ìṣẹ̀dá lè lè dá lóró kì í ṣe gbogbo ìṣẹ̀dá lè lè dá lóró gbogbo ṣìkàṣìkà gbogbo ṣìkàṣìkà ẹran ti jọ́ tí iṣu máa sunlẹ̀ lẹ́yìn àpò tí kinní kan máa sunlẹ̀ lẹ́yìn àtúntò jẹ àbúrò ṣe máa ń pè bá ṣe máa sọ Yorùbá yẹn ṣé Adédoyin lè ẹ́fà mọ̀ wípé àṣírí òun máa tú àwọn tẹ́ ẹ máa kó pọ̀ o Nigerian police àwọn tẹ́ ẹ máa kó inspector general of police IG àwọn tẹ́ ẹ máa ṣe arrest sí pọ̀ àwọn tẹ́ ẹ máa arrest sí pọ̀ o awíkóńkó awíkóńkó ẹlẹ́nu ẹlẹ́nu gbígbẹ ẹ bá ń share program yìí awíkóńkó ó wà lára àwọn tẹ́ ẹ máa arrest toró ń bá Adédoyin ṣiṣẹ́ wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni awíkóńkó òun àti Adédoyin wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni so awíkóńkó sì wà lára àwọn tí wọ́n máa arrest àti ìyàwó Adédoyin náà mi ìmọ̀ dísìsì wọn ṣe arrest ìyàwó Adédoyin she should be arrested gbogbo àwọn tí wọ́n jáde wá tí wọ́n ń side tí wọ́n tí wọ́n di speaker fún Adédoyin especially èyí awíkonko awíkonko yẹn awíkonko ẹ gbọ́dọ̀ mú awíkonko awíkonko ẹ gbọ́dọ̀ wí ẹ gbọ́dọ̀ mú awíkonko. thank you <laughs> you know ẹ gbọ́dọ̀ mu awíkonko awíkonko ẹ gbọ́dọ̀ mu gbogbo ọ̀rọ̀ ló gbẹ ẹnu ẹ̀ kíní kan burúkú tó dàbí ṣàkì tí wọn bò tí ò tómi gbóná tó ti sè yẹn tí ò bó tán awíkonko torí o jáde o bẹ̀rẹ̀ sí ń bú Oríyọmí Hamzat o bẹ̀rẹ̀ sí ń bú Oríyọmí Hamzat ẹ̀yin tẹ́ ń jà fún Yorùbá nation yìí nìyí ẹ̀yin yìí lẹ́ ń dìde tẹ́ ń jà fún Yorùbá nation I I told somebody I said you cannot be trusted because the way tó ṣe ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń lọ you will be going forward and backward back fuck you o oh, o oh, wà trustworthy òun yẹ ní ẹni tó yẹ kí wọ́n máa pè ní kinní tó yẹ kó kọ́ trust awíkóńkó o ò ṣe trust rárá rárá o ṣe trust. ìbàdàn ni wá o ẹ tiẹ̀ ṣe kábíyèsí bẹ́ẹ̀ ṣe wọlé ṣe ìpá wà là ń jọba olúbàdàn ni mo sọ fún yín náà ọmọ balógun làwà àwa là ń jọba ọlọ́bọ olúbàdàn kàn ẹ má jẹ digress mo ń bọ̀ wá lórí lórí tọ́pìkì yẹn. àwíkoko ẹ bá mi sọ fún IG inspector general of police pé àwọn tí wọ́n máa arrest kú o lórí social media kí wọ́n gbé àwíkoko o àti gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń side àwí ah, adédọyìn ò jẹ́ ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn gidi ni láàrin ìlú èèyàn kìíní kan ni láàrin ìlú they need to be arrested for aiding and abetting abetting àtẹnu àtẹnujẹ ló máa pa ẹlòmíì lórí social media yìí àtẹnujẹ wọ́n ń sọ̀rọ̀ yorùbá oríyọmí amzat yorùbá ló ń sọ etí ìrè òdi thank you. you know àwa ni o tólúbàdàn bá kúta ní òjòyè àwa ni lẹ́kàn balógun ní òjòyè you know etí ìrè òdi òkè tí sápò etí òjò á lẹ́nu etí ẹ etí ẹ òjò ẹ lẹ́nu arúkoko etí òjò ẹ lẹ́nu ojú òdùn ẹ ò lo glasses o etí ò dùn ẹ́ ò lo glasses there's so many things tó ti ṣe lórí social media tó ti jẹ́ kí èmi kíní yìí èmi ò tiẹ̀ láìkẹ́ náà from time from from time torí so kò sóòótọ́ ọ̀rọ̀ kankan ní ẹnu rẹ̀ atẹnujẹ ló bá ẹ dórí social media ìsọkúsù ẹ ti pọ̀ jù lọ́jọ́ tó ti pẹ́ to di nígbà to wà tó ṣe wà lábẹ́ lábẹ́ mọ́ọ̀pù tó máa fi ń borí yẹn ìsọkúsọ ẹ ti pọ̀ jù ntójú ẹ ò tó tán bá ti fún ẹ lówó wàá jáde ni kò sẹ́ni tó lè sọ̀rọ̀ burúkú sí ó yẹ kán gbé ẹ àbí kọ́kọ́ ó yẹ kí wọn náà wà pẹ̀lú Adédoyin ó yẹ kó wà lára àwọn tí wọ́n máa tí wọ́n máa try ó yẹ kó wà lára àwọn tí wọ́n máa try kudos to Oríyọmí Hamzat lẹ́ẹ̀kan sí i a fi tiẹ̀ ẹlẹ́gbọ́ ní ọlọ́run ló máa bá a gbọ́ àwọn ọmọ ẹ̀ ò ní ṣìrìn iléeṣẹ́ ò jóná. mo gbé e fún ẹ Oríyọmí Hamzat ọmọ ọkọ ni ẹ ò kì í ṣọmọ àlè. You've done a very good job in fact a great job ìtìjú ńláńlá ló yẹ kó jẹ́ fún àwọn èèyàn wa. Mm -hmm àwọn tí wọ́n wà ní kíní mo gbé fún wọn kùmí náà ọkọ Kọ́lá Kọ́lá Balógun sẹ́nitọ́ Kọ́lá Balógun sẹ́nitọ́ Kọ́lá Balógun God bless you. àti àwọn èèyàn ńláńlá tí wọ́n ní ojú tí wọ́n mọ́ tí wọ́n ní orí tí wọ́n ń ro orí tí wọ́n ní ẹ̀jẹ̀ tó ń flow ní bọ́dì wọn tí wọ́n ní ẹ̀jẹ̀ tí ó ń flow ní bọ́dì wọn because gbogbo àwọn tó bá tó bá ń ṣàìdí Adédoyin definitely ẹlọ ẹyọ ẹlọ wá wọn wò dáadáa àwọn náà ṣe àwọn náà ṣe ritualist ritualist làwọn náà and eh, mo dẹ̀ fẹ́ béèrè báwo lọ́bọ ṣe ṣe orí tí náà kí ò ṣe o torí mo rántí gbà tí wọ́n mú ehm, Sotitobire rẹ̀ ní Àkúrẹ́ despite the fact pé wọn bá ọmọ tí wọ́n ní wọ́n pa tó ló sọnù lọ́wọ́ ẹ̀ wọn rí àlàyé ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọn rí òkú ẹ̀ lọ́wọ́ ẹ̀ kẹtó ṣẹ́jú wọn ti raise church ẹ̀ down so mo wonder why tí hòtẹ́ẹ̀lì Adédoyin ṣiṣẹ́ wà níbi tó wà yẹn ó yẹ kán ti demolish ẹ̀. ó yẹ kí wọ́n ti lọ braise hòtẹ́ẹ̀lì yẹn down àti gbogbo àwọn complice yòókù tí Adédoyin ní ó yẹ kán destroy gbogbo nǹkan tó ní because definitely kì í ṣe Timothy nìkan ló máa kọ́kọ́ pa àìmọye student tó ti sọnù àìmọye student tó sọnù àìmọye àwọn ọmọ iléèwé tó sọnù nínú iléèwé Adédoyin tí wọ́n rí ó yẹ kán query ẹ̀ gbogbo ẹni ọmọ tó bá ti miss nínú school Adédoyin àbí àwọn hospital Adédoyin àbí hotel ní gbogbo àwọn agbègbè ibi tí iléeṣẹ́ Adédoyin wà ó yẹ kí wọ́n question ẹ̀ ó yẹ kí wọ́n query ẹ̀ they should bring all this file ó yẹ kán ó yẹ kán gbé jáde especially àwọn student ẹ̀ ti that just got missing ó yẹ kí Adédoyin wá answer fún ó yẹ kí Adédoyin kó wá kí ni ó yẹ kó wá answer fún. very wicked human being very very wicked human being ọ̀tàfàsókè yìí ló borí tọ́ba yóò bá rí ẹ tọ̀hún wò ẹ́ ó ti wò ipò máa escape pé kọ́ ọmọ òun ṣàmà sá lọ ọmọ ẹ̀ sá kúrò lù látìgbà tí wọ́n ti pa Timothy so ó ti wò pé wọ́n á yí ilé so tí wọ́n bá ti rí òun tí wọ́n bá ti rí ọmọ ẹ̀ wọ́n máa fòun sílẹ̀. Si ó ṣe ní ṣe pé tá a bá rí gbá òun ni a máa rí àmì ara ẹ̀. ó ti gbàgbé wípé àwọn ẹlẹ́dà kan wà tí ò ṣe é yàn jẹ ti gbàgbé wípé àwọn ẹlẹ́dà kan wà tí ò ṣe é yàn jẹ kò May Timothy's soul rest in peace. Spirit ẹ̀ dúró ti ẹ̀ ní gbagbagba. Spirit Timothy Timothy ó dúró ti ẹ̀ gbagbagba ni ó há ẹ lọ́rùn. Ó há ẹ ní ọ̀run. Um, I feel so sorry for the receptionist. Àwọn tòwòkù tí wọ́n ń bá ṣiṣẹ́. Mo pray kó jẹ́ pé lady yẹn máa ní very good lawyer ìyẹn receptionist eléyìí tó tó tó snap lodgers lodgers book eléyìí tó snap lodgers book tí orúkọ Timothy wà ní orí ẹ̀ lady yẹn ni mò ń sọ ọ Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ gbà Ọlọ́run má jẹ́ ká ṣe kíni ká ṣiṣẹ́ gbà Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ gbà. to their tomb ó possible kí wọ́n pa ṣe àmọ́ pé òun ló ya fọ́tò lodgers book kó tó di pé wọ́n change ẹ̀ níbi tí orúkọ Timothy wà tóun rẹ́gísítà Timothy wọlé òun ló jẹ́ kán mọ̀ wípé Timothy lodge sí hòtẹ́ẹ̀lì yẹn pẹ̀lú into snap to wà lórí fóònù ẹ̀ you understand so that should tell you all something that that lady is not fully in support of what Adedoyin and her son uh, and the and the, the other guy did. You know? But there's no ignorance under the law. It's just a pity. Because mo rí lady yẹn kò ní mi ò mọ̀ rí o. Mo rí lady yẹn kò ní kò kò she's not supposed to be you know kò yẹ ó yẹ kí wọ́n ó yẹ kán kí law kó wà lílẹ̀ pẹ̀lú ẹ̀ because òun ló jẹ́ ká rí ojútùú ọ̀rọ̀ òun ló jẹ́ ká rí ojútùú ọ̀rọ̀ because ó snap lọ́jà's book sórí fóònù ẹ̀ spirit Timothy náà ló kó sínú òun ló push ẹ̀ I think. congratulations to gbogbo ẹ̀yin ẹgbẹ́ ẹbí Timothy àdúpẹ́ torí pé ó máa get justice ó tiẹ̀ ti ń get justice ni because CCTV tí wọ́n lọ tí wọ́n lọ yọ àdúpẹ́ kò kì í ṣe pé bóyá wọ́n sún ná ó wáyé pé wọ́n lọ jó náà àbí nǹkan kan ṣe pé ó máa gbogbo ẹ̀ máa dojúrú ni bí ẹsẹ̀ tẹ́lọ̀. wọ́n fẹ́ dálé lórí ọlọ́run ló ní kó ya fọ́tò kínní yẹn she have to open up because ó fẹ́ yí ilé lórí wọ́n á máa fà wọ́n á mọ charge ọmọ ọlọ́mọ fún fún mọ́dúrà àwọn kan jáde wọ́n ní bóyá láti ibi iṣẹ́ rẹ̀ mi mọ báwọn yẹn ṣe máa ń ronú I don't know wọ́n ní boya ibi tó ti ń boya bóyá ó ti gba promotion bẹ́ẹ̀ bóyá nítorí pé àwọn to tó senior torí pé ó jọmọ kékeré tó ṣe kinní kan wọ́n ṣe àǹsọ̀rọ̀ ojú ọ̀yàn rádaràda tí ò tálí tí ò tiẹ̀ bára wọn mu rárá rárá tí ò bára wọn mu rárá rárá èèyàn wá ṣe exam ó sùn sí hòtẹ́ẹ̀lì wọ́n pa ẹ sọ pé bóyá àwọn tán jọ ń ṣiṣẹ́ làbújá ló wá pa ń fẹ́ ní ìmọ̀ye tán sọ fún yín o ní ìmọ̀ye tán sọ fún yín it's a shame on you gbogbo ẹ̀yin tẹ́ ń sá ibi Adédoyin it's a big shame on you. Shame on you. Shame on you. Shame on you. Well, nípa ọ̀rọ̀ ti lady receptionist yẹn, mo fi pé, you know, ó yẹ kán wà lenient about her kí jọ kan temper justice because mo rí pé she ọwọ́ ẹ̀ wa o wà tight wọ́n fẹ́ wọ́n fẹ́ dálé lórí wọ́n fẹ́ dálé ọmọ yẹn ọmọ yẹn náà fẹ́ fi rúgbẹ̀ òun náà fẹ́ fi rúgbó. àyè tí ń dùn wọ́n ni ṣé à ń pẹ́ gbogbo èèyàn kan ló mọ ríro. Hello. ó lò máa pè mí padà ó máa pè mí padà yeah. yeah. ẹ ah, ok ok nǹkan tó bá sọ ọlọ́mọ àdìtámì nǹkan tá a máa ṣe ok mo wà lórí program yeah. mm. okay. ṣe láwọn kan wà tó yẹ pé wọ́n ní etí wọn wọ́n máa ń gbọ́rọ̀ ni bí brain wọn ṣe ń process ẹ̀ ó yàtọ̀ brain wọn shallow gan bí brain wọn brain gbogbo wa la ní brain but bí brain kálù ṣe máa process matters ó yato síra wọn gan you understand ó máa yato síra wọn ẹlòmíì máa máa process nǹkan brain yẹn máa máa ṣe overeating because títí brain bá ṣe overeating àwọn náà máa ń ronú bọ́n ṣe ń ronú yẹn wípé workers to wà ní Abuja. ọmọ ọlọ́mọ tó wá ṣe ó wá ṣe kíná korúkọ ẹ̀ exam ní Ifẹ̀ so wọ́n ti asáré plan fún láti ibi iṣẹ́ wọ́n ṣàn sọ so many things so many things láti exonerate uh, Adédoyin you know ẹ ti gbàgbé ni wípé tí rọ́bà ń lọ lógún ọdún ẹsẹ̀kẹsẹ̀ lòdòdó ló máa bá gbogbo ẹ̀yin lawyers gbogbo ẹ̀yin ọlọ́pàá Oríyọmí Hamzat tó ń ṣe ọlọ́pàá kò dẹ̀ ṣe lọ́yà ọpọlọ ẹ pé ọpọlọ ẹ pé ṣámṣám ọpọlọ ẹ pé ṣámṣám ṣe à ń tẹnumọ́ ni cctv camera àti fóònù adédọyìn cctv camera àti fóònù adédọyìn at the end of day kí ló wá ṣẹlẹ̀ call call register àbí wọ́n pè é tí kinní adédọyìn mèkì òun ló líǹkì dat muhammed àbí muhammed àbí kí lorúkọ bọ̀bọ̀ tí tán ló ó tún wà láàrin ìgboro ó tún rìn káàkiri imagine ẹ̀gbọ́n tí Olúyọmí sọ ó tún wà láàrin ìgboro ó tún rìn káàkiri ó tún sọ pé ọrí kinní kan Adédoyin ò ṣe kinní kan wọ́n ní bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ náà ni ó tún support ó tún ó tún sọ pé kì í ṣe èèyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ ni àwọn tí wọ́n mọ̀ ni àwọn alátẹnujẹ alátẹnujẹ àríkọ́kọ́ wọ́n náà máa lọ kóòtù ẹjọ́ lọ kóòtù ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ tẹ́ ń sọ́pọ̀tì Adédoyin ẹjọ́ dé kóòtù ni. Do you want to learn how to build your very first web page for free? Do you want to... ẹ bá mi share program ẹ jọ. it's taking time na kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ lọ́wọ́ báyìí ẹ̀kan mú lọ́wọ́ àṣírí ti tú àti mẹ́ńtọ́ pa Timothy jẹ́ wọn ó rí mi dáadáa ṣé wọ́n ti rí mi dáadáa ẹ jẹ́ ìwé àwọn rí mi dáadáa sọ́ọ̀rì mo ti kú òun bẹ́ẹ̀ kí n lè mọ̀ àṣírí ti tú o àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú àti mẹni tó pa Timothy àṣírí ti tú. bí ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe à YouTube wọn a máa ṣí ah, ààrẹ àti ṣí ààrẹ mo ti ṣí ààrẹ dà mo ti ṣí ah, ààrẹ mo ti ṣí ààrẹ dà. ẹ bá kọ́pì líǹkì yìí ah. ẹ bá mi gbé sórí Facebook yìí ẹ bá mi ṣí ààrẹ ẹ bá mi gbé sórí WhatsApp ẹ bá mi ṣí ààrẹ ẹ bá mi gbé sí everywhere ẹ bá mi ṣí ààrẹ mi ò ní fi kankan sí no restriction gbogbo blọ́gà gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé sórí tìmọ́tì tóbi débi tó dé yìí ẹ ṣí àìdànù sí gbòòrò ayé. tẹ́lẹ̀ wípé ẹ sunkún ọmọ ọlọ́run á wo èyí tẹ́ ẹ ṣe ẹ ní sunkún ọmọ kí òkú tó pa tìmọ́tì kò ní pọmọ yín àṣírí ti tú àṣírí ti tú àti mẹni tó pa tìmọ́tì àṣírí Oríyọmí àti mẹni tó pa tìmọ́tì àṣírí ti tú. ẹ bá wa show love ẹ show love fún Alhaji Oríyọmí Hamzat. ayé yóò ní bàjẹ́ IG ayé yóò ní bàjẹ́ His Excellency the president Be. federal republic of nigeria mm. baba muhammadu buhari mm. thank you sir gbogbo ẹ̀yin the the the the timber and calibre, caliber. the ma mahogany ẹ̀yin tó yẹ pé <laughs> ẹ̀yin lẹ ń jẹlu <laughs> ẹ̀yin tó jẹ́ pé ìtẹ bá tẹ nílẹ̀ yìí ẹ kẹ ẹ gbé tí ẹ wàá fẹsẹ̀ tẹ investigation motive ọlọ́run ah, á tún lé yín ṣe. ẹ ṣé o ẹ ṣé o àwa ti mẹ́rin tó pa Timothy o àṣírí ti tú àti mẹ́rin tó pa Timothy àṣírí ti tú àti mẹ́rin tó pa Timothy àṣírí ti tú àti mẹ́rin tó pa Timothy àṣírí ti tú. mo sọ̀rọ̀ nípa kọ́ọ̀lọ́ọ̀gì. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé mo tẹnu mọ́. àrántí dáadáa mo sọ̀rọ̀ nípa cctv cctv bẹ́ẹ̀ ni tẹ́ bá gbàgbé mo tẹnu mọ́ ìjẹ́ àwọn pé èèyàn kan bẹ tó ṣiṣẹ́ ní yunifásitì kan nífẹ̀ẹ́ tó jẹ́ pé látijọ́ tá a ti ń ó dẹ̀ lọ skú ó dẹ̀ lọ ibiṣẹ́ lójoojúmọ́ ó dẹ̀ jọ pa Timothy. ó jọ pa Timothy ni ayé jẹ. ayé mà le o ojoojúmọ́ ló lọ ibiṣẹ́ hmm. ó ń ṣiṣẹ́ normal jọ ń jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ wípé Adédoyin ò dẹ̀ lè ṣe o àràbẹ́ ẹni kò tó sọ pé Adédoyin ni àwọn èèyàn tí wọ́n mọ̀ Adédoyin wá pé Mr Lágbájá ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ Mr Moshood abẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n mà ní tìbò wọ́n mà ní Adédoyin pààyàn kí lè rí sí i and never ò lè ṣẹlẹ̀ Adédoyin ò lè pààyàn sí lẹ́yìn náà ó dẹ̀ complete gentleman ó make owó ẹ̀ ní hardworking man this that masudi. masudi masudi apààyàn. masudi. kí n sọ ní emu ẹ aláàjì. <laughs> ọlọ́run o. kí n sọ ní emu ah. ọmọ àlè. ó wà nílé ẹ̀kọ́ gíga yunifásitì ti bẹ̀ nífẹ̀ẹ́. ó yẹ wọ́n ti pa ni gbogbo skul yẹn. kọ́lọ̀ <laughs> ọ̀gá adódoyin kọ́lọ̀ ọ̀gá adódoyin mò ń bọ̀ sáwọn yẹn ti dé kọ́lọ̀ ọ̀gá dídó ní ó rìvíìlì ẹ̀ fún wa wípé ní ọjọ́ tí wọ́n pa Timothy tó ọlọ́run mi ò ó mèkì wọn kọ́ọ̀lù kan hmm. gbogbo àwọn tó mèkì kọ́ọ̀lù sí hmm. ẹsẹ̀ wọn mì lórí mátà yìí àwọn náà involve investigation reveal fún wa hmm. presently and of course ọlọ́run ṣeun ṣùgbọ́n ètò ìrajú bẹ́ẹ̀ tí wọ́n ní ká kọ́kọ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ibi ìlúkìlù tẹ̀ bá wa ah, àbí kí n ṣe báyìí Rahimi Rahimi ọmọ ẹtú bá bá wa rí Abdulrahim Adedoyin Adedoyin one third máa fún ní two hundred thousand èmi ti gbé sórí kíní one third èmi nìkan máa fún ní two hundred thousand ẹtú bá bá wa rí Abdulrahim Adedoyin tó fún wa ní líǹkì bí tó wà ní Ghana Ghana ló wà níbi tó wà ní Ghana ẹ tó tọ ọmọbìnrin tó máa ń jáde lálẹ́ yẹn hmm. èmi èmi ntẹ́mi mọ̀ nìyẹn o ẹlò alẹ́rẹ́ tó fún wa two million o alẹ́rẹ́ tó lè fún wa ju bẹ́ẹ̀ lọ bọ́ èmi o màá fẹ́ ni ẹni two hundred thousand naira èmi fúnra mi màá fẹ́ ni ẹni two hundred thousand naira ẹ tó bá bá wa rí Abdulrahim ọmọ Adédoyin ẹ tó bá bá wa rí èmi á fún ní two hundred thousand naira. màá gbé píkì ẹ̀ síbí ìsìn tí màá ṣe tán màá gbé píkì ẹ̀ píkì ẹ̀ wà ṣùgbọ́n justice delay injustice deny ó ti ń pẹ́ jù àwọn ọlọ́pàá ìdẹ́ ń ṣiṣẹ́ like never before láti make sure pé òdodo ó dúró lórí ọ̀rọ̀ yìí àwa ń rọ̀ ìtorí ọlọ́run ẹnikẹ́ni tó bá bá lè rí tó bá lè bá rí Abdulrahim ọmọ Adédoyin àwọn tó ń wá iná ti kánidẹ́kù náà wọ iná ti kánidẹ́kù olóòdekò. tóní oòdùà university tóní city polytechnic tóní eating honour hotel tóní eating resort hotel àtàwọn nǹkan míì tó pọ̀ rẹpẹtẹ tóní university ghana tóní káàkiri. ìtì ọ̀nà yẹn náà ti máa ń pààyàn. àṣírí ti tú o. ibẹ̀ náà ti máa ń lọ pààyàn. àṣírí ti tú o. Hmm. wọ́n sì sọ fún yín bó ṣe tú gangan lónìí ní nǹkan bí owó aago méjìlá òru ni wọ́n pa Timothy. Я хочу обратиться к каждому, кто смотрит это видео. Я прошу вас... Э, aago méjìlá ni wọ́n pa Timothy director mi ti dé bóyá ó ní information fún mi ẹ jọ̀ọ́ ẹ fún mi ìṣẹ́jú kan director mi bóyá kò bẹ́ kí n sọ̀rọ̀ mọ́ ah. ṣé kí n má sọ̀rọ̀ mọ́ ni kí n má sọ fáwọn èèyàn káṣírí ti tú kí n má sọ̀rọ̀ ẹ ṣeun. aago méjìlá ni wọ́n wọlé àti hmm. rí cctv cctv àwọn ọlọ́pàá ti kó lọ cctv ó ti reveal ẹ̀ fún wa time tí wọ́n pa timothy gangan. ó yẹ kí wọ́n tún wọ́n lọ tú ó yẹ kí wọ́n lọ tú gbogbo àdúgbò yẹn ibi tí wọ́n ti rókun timothy yẹn wọ́n sì máa rí òkú àwọn èèyàn tí wọ́n ti pa in the past wọ́n sì máa rí wọn bẹ̀ ó yẹ kí wọ́n gbé kí ni ọkọ lọ ṣẹ́ẹ̀kì kán lọ wo gbogbo àdúgbò yẹn kán wò wọ́n sì máa rúkú àwọn èèyàn bẹ̀ tí wọ́n ń wá àwọn tí wọ́n ti sọnù tí wọ́n dé sòtẹ́ẹ̀lì Adédoyin tí wọ́n rí látijọ́ yìí wọ́n sì máa rí wọn bẹ̀. àwọn olówọlé Mashood tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ alábàáṣiṣẹ́pọ̀ Adédoyin tí wọ́n jọ máa ń ṣerú iṣẹ́ láabi tẹ́lẹ̀ Mashood wọlé Adédoyin wọlé abdulrahim ọmọ adédọyìn tí wọ́n lò ló ń gbọ́ àjáde hotel òun náà wọlé a rí àwọn èèyàn yẹn wọ́n wọ inú rúùm tí adédọyìn wà inú rúùm tí timothy wà wọ́n wọ ọbẹ̀ nígbà tí wọ́n wọ ọbẹ̀ lẹ́yìn bí àkókò díẹ̀ àwọn kankan àwọn ẹ mọ̀ pé wọ́n kì í fi cctv sínú rúùm so lẹ́yìn bí àkókò díẹ̀ wọ́n jáde ìgbà tó máa jáde wọ́n ti fi okùn dé timothy wọ́n ti ká wọ́n ti dé wọ́n ti yí ní aṣọ aṣọ hòtẹ́ẹ̀lì yẹn wọ́n wá gbé sínú páálí wọ́n tún wá fi okùn dé páálí yẹn wọ́n wá gbé sẹ́yìn búùtù mọ́tò àrí ọ̀ṣùd àrí adédọ̀yìn fúnra rẹ̀ adẹ̀rí abdulrahim ọmọ dr adédọ̀yìn àwọn èèyàn tá a rí nìyẹn o wọ́n gbé timothy sẹ́yìn mọ́tò wọ́n dẹ̀ wá jáde ní aago méjìlá òru ni wọ́n pa timothy cctv tá a ah. béèrè fún rìsọ́ọ̀tì mi ẹgbọ́n yẹn o àti mẹ́ni tó pa timothy àṣírí ti tú gbogbo ẹ̀yin blọ́gẹ́ tẹ̀ ń pè lórúkọ oríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ̀ ń kú tán tẹ̀ gbàgbé ọ̀run tí ọlọ́run tí ẹ̀ ń gbè lẹ́yìn adédoyin ẹ̀yin blọ́gà blọ́gà oníjẹkújẹ tí inú ń bí yín wípé àwa kan dúró kó òdodo mo fẹ́ gbọ́n tẹ̀sán báyìí o. ojú ti tì wọ́n. mo fẹ́ kẹ́ pàdé wa ní court lóṣogbo. wọ́n débẹ̀ àwọn ọmọ wọn jẹ́jọ́ gbogbo yín mo fẹ́ kẹ́ ẹ pàdé wa ní kóòtù lóṣogbo. àwọn náà jẹ́jọ́. ọmọ tó jẹ́ receptionist yẹn hmm. kò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń pa Timothy ààrí ah. kó wọlé síbẹ̀ yẹn ṣùgbọ́n two hundred thousand tó ń gbà owó owó tó ń gbà tiẹ̀ owó sẹnumọ́rán gbogbo tó bá ṣẹlẹ̀ mọ̀jẹ̀ nìkan kan gbọ́ awo ló mọ̀ bó o bá wí o gbé ọ̀rẹ́ mi mọ sọ̀rọ̀ ànáfẹ́ nìkan owó tó ń gbà tiẹ̀ nu. à ń wá abdulrahim à ń wá esther àdéhùn mọ́ṣúdì mọ́ṣúdì náà ti sá lọ o. mọ́ṣúdì ti sá lọ. mọ́ṣúdì ti sá lọ o mọ́ṣúdì bàtí adédoyin tọ́jọ́ máa ń ṣiṣẹ́ yẹn ó ti sá lọ o àwọn ọlọ́pàá ń wá mọ́ṣúdì báyìí àwọn ọlọ́pàá ń wá esther àwọn ọlọ́pàá ń wá abdulrahim ẹjọ́ àwọn ọlọ́pàá dẹ̀ ti gba ọ́dà wọ́n ti fún gbogbo wa ní go ahead wípé ká máa kígbe wípé wọ́n ń wa kí ni sọ́ọ̀nì mú wọn a ní ní sọ́ọ̀nì mú fọ́tò wọn ilé ní lórí lórí Facebook ẹ máa bá mi share rẹ̀ orí Facebook mi www orí Facebook mi oriyomiagba.com máa fi síbẹ̀ orí Instagram mi yes orí Instagram mi máa fi síbẹ̀ picture Abdulrahim Adédoyin máa fi síbẹ̀ lẹ́nìí orí Instagram mi máa fi síbẹ̀ jọ ẹ bá mi pick ẹ̀ bẹ́ẹ̀ kẹ bá mi share rẹ̀ orúkọ Instagram mi ni. Oríyọmí Hamzat official Oríyọmí Hamzat official On Instagram mi hmm. tẹ́ bá ti débẹ̀ Oríyọmí Hamzat official hmm. ẹ máa rí picture wọn bẹ̀ hmm. ẹ bá mi share rẹ̀ ká yọ gbọ́ o ẹ bá mi share rẹ̀ gbogbo ìlú tó bá dé kí wọ́n mọ̀ pé à ń wá wọn àwa Abdulrahim Adédoyin à ń wá Esther adẹ̀ ń wá Mọ̀súdì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn à ń wá wọn wọ́n wá àwa rí wọn o àrí wọn o wọ́n ti mú wọn wọn ò tí ì mú wọn o wọ́n mọ ẹjọ́ ẹ̀ Adédoyin bíi tágbà Adédoyin lọ ni à ń lọ kóòtù as soon as possible tẹ́bá ti fún wọn déètì kóòtù máa jẹ́ kẹ́ gbọ́ tẹ́bá ti fún wọn déètì kóòtù máa jẹ́ kẹ́ gbọ́ ẹ dákun torí Ọlọ́run mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ dá owó láti ran ẹbí Adédoyin lọ́wọ́ hmm. afẹ́ tí wọ́n tá a bá ti ṣètò yẹn tán gbàtàṣírí hmm. ti túbọ̀ a fẹ́ sí Timothy a fẹ́ sí Timothy so ọjọ́ tá a ti tá sí Timothy máa mm. kéde fún yín tẹ́ gbọ́ ọjọ́ tá a sí Timothy máa kéde fún yín tẹ́ gbọ́ nǹkan tí ó kàn wù àjọ yẹn ni pé aṣọ tá a fẹ́ wọ a fẹ́ gbé Timothy sí láyà báyìí tá a bá ń sí Timothy lọ́wọ́ justice for Timothy náà la tún fẹ́ fi sáṣọ yẹn mm. justice for Timothy á gbé sáyà ẹ̀ báyìí mm. mo ṣe gbé iléeṣẹ́ rédíò tó kúta yẹn ń gbọ́ níṣẹ́ tí mo gbé sáyà bẹ́ẹ̀ náà á gbé Timothy. so bọ́rọ̀ tí Timothy ṣe jẹ́ nìyẹn àṣírí ti tú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣáìdì Adédoyin gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ ṣe rí i pé aṣọ ńlá òun kọ́ lèèyàn ńlá àìmọye àwọn èèyàn àwọn olówó yẹn àwọn èèyàn ńláńláńlá tẹ̀yìn fi pé èèyàn ńláńlá ni wọ́n àwọn ẹni ibi tí wọ́n ti pọnmọ́ reléèwẹ̀ ẹni ibi ni wọ́n ti pọnmọ́ reléèwẹ̀ ẹ máa rí wọn èèyàn máa jísòro wọn ẹ máa ẹ́ ń bì wọn dádì lágbájá olówó ni wọ́n dádì tàmàdò olówó ni wọ́n chief lágbájá chief tàmàdò àwọn olòṣì àwọn ẹni burúkú ẹni bí àwọn abòkùn rajà àwọn ẹni bí àwọn ẹni ẹni náà àwọn ẹni ẹni ẹni náà ẹni já ẹni náà já nà mọ̀ nítorí ẹ̀ tó o bá lẹ́bí kan nínú fámílì ẹ̀ tó o mọ bówó rẹ̀ ṣe ń jẹ́ tó o mọ kíní o mọ ṣọ́ọ̀ṣì owó ẹ̀yin olójú kòkòrò tẹ́ ẹ máa ń tojú bojú owó olówó tẹ́ ẹ máa ń gbò kẹ́ ẹ báyìí pé lágbájá kò ṣe kinní fún mi tẹ̀mẹ̀dò olówó ni wọ́n nu fámìlì wọn kinní kan tẹ́ ẹ jẹ́ kí tinú ilé yín kó tó yín jẹ tẹ́ ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín kó tó yín ná kó tó yín ná ṣé ẹ ti rí ẹ̀yin tẹ́ ẹ bá ń wo aago aláago sáré òkè kí ni Adédoyin fẹ́ ẹ ẹ mọ̀ bí tó ti bẹ ẹ at the of twenty five ló lóun ti lówó níbo ló ti rí at the of twenty five excuse me at the age of twenty-five ládédọ̀yìn ti dóò ní owó at the age of 25 five tẹ́ ẹ̀ ń sáré ẹ̀ ń sáré ju kádàrá ẹ ti sáré kọjá ẹsẹ̀ ẹ ti ẹ sáré kọjá ẹsẹ̀ ṣé ti rí ẹ the rise and fall of Adédoyin ẹ wo ibi tó bá gbèsè ayé ara rẹ̀ ẹ gba ibi tó bá dé irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nísìnyí o ní àwọn ọmọ kéékèèké fídíò kan wà ní ọwọ́ mi bíbá yìí màá kàn sọ ẹ̀ briefly ni. ìwọ tó bá ní ọmọ obìnrin lọ́wọ́ pé àwọn ọmọ ẹ kó fà wọ́n ní etí ọ̀tún kó fà tòsí wọn báyìí kó o mú ọ̀rọ̀ kó o kó sí etí wọn kó má torí nǹkan ayé lásán kí wọ́n má kó sí ọwọ́ bó ṣe ń bá wọn lọ́rẹ̀ẹ́ o ẹ ọdún wo ni Adédoyin ti wà nídìí iṣẹ́ ibi tó ń ṣe yìí títí tó fi dé tó fi kó gbogbo àwọn ọ̀rọ̀ tó kó jọ lórí pé ó fẹ́ gbàgbára ẹ wọ́n ìmájì kó jẹ́ pé irú ẹni ló wá jẹ ọba ní Ifẹ̀ ẹ wọ́n pé táyé ọ̀pọ̀ ò ti fẹ́ kó gbogbo yín tán nífẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ lọ ṣẹ̀ṣẹ̀ sóṣòṣò ní pálàsì ní pálàsì ọba gbogbo yín wọ́n ti fi rúbọ tán wọ́n ti fi gbogbo yín ṣe ritual tán ẹ̀yin tí ti ilé yín òǹjó tó nǹkan yín dì tó yẹ pé tẹ bá ti rí olówó kan ẹ ti ta gbá wọn pa ẹ ti ta gbá wọn ẹ̀yin olójú kòkòrò olè ẹ̀yìn májì kó jẹ́ pé Adédoyin ló jẹ́ Ọ̀ọ̀ni of Ifẹ̀ because òun àti Ọ̀ọ̀ni wọ́n jọ du oyè ni ẹ wá ẹ̀yìn májì kó jẹ́ pé Adédoyin Adédoyin òun ni ó wà lórí ipò Ọ̀ọ̀ni of Ifẹ̀ lẹ́ni lẹ́ni báyìí ṣáàriwo Adéyẹyè lẹ́ ń pa ariwo ẹ̀ lẹ́ ń pa ẹ ti ẹgbọ́ ẹ ti gbọ́ wọ́n ẹ̀ ẹ ti ojú yín á ti rí tó nínú Ifẹ̀ àti ní gbogbo Ọ̀yọ́ state in general tó rán ní olówó ṣòun gbogbo tán wọn lónìí tó máa ń sọ nìyẹn o ìyà ní òjò ọmọ tálíkà olówó ṣòun gbogbo tán. lórí ọ̀rọ̀ ritual yìí náà la wà màá tún kí là ń tí send ok anyway máa máa fi fídíò kan hàn yín sìn máa fi fídíò kan hàn yín sìn mi ì mọ̀ bóyá ẹ ti rí fídíò yìí ṣe ẹ ráwọn ọmọ yahoo boy ṣe ẹ rí wọn ṣe ẹ rí wọn ṣe ẹ rí ẹ má jẹ ẹ wò ṣe ẹ rí ẹ má jẹ ẹ má jẹ kán mi ní fẹ́ kán flagi show mi down kíní mi down péjì mi down ẹ̀yin tẹ́ ẹ ní àwọn ọmọ sisi lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ní àwọn ọmọ kéékèèké àwọn ọmọ sisi lọ́wọ́ tó wà ní school gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó ọmọ sí boarding house gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó àwọn ọmọ yín sí boarding school. hello ma yes ma olúwaṣẹ́mà. ẹ mo wà lórí program nísìnyí ma yes ma. màá pè yín tí màá ṣe sọ. gbogbo ẹ̀yin tí ẹni ọmọ ẹni ọmọ ẹni sisi lọ́wọ́ hmm. gbogbo ẹ bá mi share program yìí o ẹ bá mi share rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹni sisi lọ́wọ́ tẹ́ ẹ kó ọmọ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó ọmọ sí boarding school tẹ́ ẹ fi ọmọ yín sí boarding school gbogbo ẹ̀yin tí ọmọ yín wà ní yunifásitì gbogbo ẹ̀yin tó yẹ pé ẹnu ẹnu ò ká yín ẹnu ẹnu yín ò ká àwọn ọmọ tẹ́ ẹ bí. àti ẹ ẹ ṣí àkíní yìí so àwọn tí wọ́n bá ní àwọn sisi àwọn ọmọ àwọn ọmọ seventeen eighteen àwọn ọmọ yẹn àwọn ọmọ àwọn ọmọ kéékèèké yẹn àwọn sisi lọ́wọ́ kò yẹ gbalagbálẹ̀ o ṣé ẹ rí fídíò tí mo máa ṣe à ó kò jẹ́ pé mi ò mi ò lè mi ò lè share kíní sórí i'm going to leave it on my whatsapp status màá share sórí eh, whatsapp eh, status mi status mi ẹ lọ wò ń bẹ̀ ẹ wò bó ṣe kó àwọn ọmọ jọ àwọn ọmọ kékeré àwọn sisi àwọn yahoo boys tẹ bá ní bí wọ́n ṣe pa àwọn ọmọ yìí tẹ bá ní bí wọ́n ṣe pa àwọn ọmọ yìí wọ́n drug wọ́n ṣe kankan wọ́n bẹ̀rẹ̀ sí stab wọn wọ́n kọ́kọ́ stab ẹ̀ gbogbo ara kan tó wá gé lórí. kan tó wá kan tó wá da ọ̀bẹ lé lórí. a ní láti bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá ní ọmọbìnrin lọ́wọ́ ìdá ọmọbìnrin o ọjọ́ ọmọkùnrin ọmọbìnrin yẹn especially ni wọ́n máa ń pàjù ni wọ́n ń lò jù tí ọmọ míì tó bá torí fóònù nítorí iPhone mo mọ ọmọ kan tó máa ń sọ pé òun ò lè báyẹn kan sọ̀rọ̀ torí pé kò lo iphone tá a bá jẹ́ kí ẹgbẹ́kẹ́gbẹ́ tó ti àwọn ọmọ yín bọ́ sọ́wọ́ àwọn ọmọ yahoo boys wọ́n mú ọmọ kan nínú wọn wọ́n jọ ojú ẹ̀ wọ́n plug ojú ẹ̀ wọ́n gé ìkan ní orí náà àwọn boys yìí àwọn ọmọ kéékèèké àwọn boys kéékèèké yìí bẹ́ẹ̀ náà nílò bẹ́ẹ̀ lo inú ẹ̀ lo lórí burúkú obìnrin kan tó ti ń advice àwọn òbí pé kí wọ́n kí wọ́n àṣẹyìn ah, ọmọ nǹkan táwọn ọmọ yẹn gbẹ́ yín ṣe ni nǹkan táwọn èèyàn ṣe sí yẹn tó fi make owó tó ń advice àwọn òbí kí wọ́n kóra laptop fáwọn ọmọ ẹ̀ níyì ó fò tó yẹ pé mi rò pé yóò jẹ́ ìrẹ̀ àwọn ọmọ tó bí. àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n pa yo àwọn ọmọ tẹnu yín ká àwọn ọmọ tí ẹnu yín ká nínú ilé ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yẹn ẹ send ẹ sí ẹ send mi message ẹ má send ẹ sínú orí whatsapp mi ẹ send níbo lẹ máa send ẹ sí yẹn náà torí ó máa ń push ó ń push kíní customers mi sílẹ̀ message customer mi sílẹ̀. mo ń bọ̀. bàbá yín sọ̀rọ̀ létà mo wà lórí fóònù. you know hmm. ẹ ní láti ẹ ní láti bá àwọn ọmọ yín sọ̀rọ̀ àwọn èyí tẹ́ ní ọmọ kékeré ọmọ sisi lọ́wọ́ àwọn ọmọ tó wà ní school kí wọ́n yé patí lọ patí kí wọ́n má lọ kí wọ́n má torí wọ́n má lọ school àwọn boys wọ́n má lọ sí school wọ́n láwọn lọ kọ́ àwọn girls o mọjọ́ tó máa jáde tí wọn ò ní dé o tí wọn ò ní wọlé wá ṣe é fa àwọn ọmọ yín ní etí ọ̀tún kẹ́ ẹ wí ọjọ́ ìjọ́ sí i kẹ́ ẹ mú kọtíwù kẹ́ ẹ fi dítòsí kó lè wọlé sí wọn ní agbárí ní ọpọlọ kẹ́ ẹ pè wọ́n níbi tí wọ́n ti ń gbọ́ níbi tí wọ́n ti ń gbọ́rọ̀ kẹ́ ẹ pè wọ́n níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ nàìjíríà nìyí tí nǹkan kan bá ṣẹlẹ̀ kò sí justice o ìwọ tó bá jẹ́ pé common náà ni ẹ wo Sylvester òró money ẹ wo kéèsì ẹ with pé there's video yí pé wọ́n poison ọmọ yìí ni kí ni san kí ni Sanwó-Olú ṣe ń pa ẹ̀ kí ni nǹkan tó ṣe ń pa ẹ̀ ọmọ tó wà ní school nìyẹn o tọmọ yẹn dẹ̀ sọ pé àwọn ọmọ báyìí àwọn ọmọ báyìí ni wọ́n ṣe nǹkan báyìí fún òun tó mention tó dárúkọ wọn nothing happens that is the society that is the community tá à ń gbé Iru government ta ní nìyẹn ìwọ ni kò fa ọmọ ni ní etí kó o pè é kó o pè jókòó kó o bá sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́rọ̀ gbogbo yín tẹ́ máa sá títẹ̀lé boyfriend lọ sí hòtẹ́ẹ̀lì tí boyfriend máa gbé yín ó di jù àlọ́ hòtẹ́ẹ̀lì ẹ ma débẹ̀ wọ́n máa táṣọ funfun lẹ̀ fún yín oríṣiríṣi ìmí wọn á gba specimen nídìí ẹ̀ nínú yín wọ́n sọ yín di kòròfo ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa níbi tí wọ́n bá ti ń gbọ́ kí ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ara àwàdà kọ́ lélẹ̀ ìwọ tó bá fẹ́ fídíò yìí máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ ìwọ tó bá ní ọmọ obìnrin lọ́wọ́ tó wà ní skul àbí tó tó tó jẹ́ kò tiẹ̀ má tà kó wà ní skul they need to see this video. àwọn bọ́ìsì yẹn gbogbo wọn ni wọ́n wà nínú rẹ́ẹ̀dì wọ́n wọ aṣọ rẹ́ẹ̀dì wọ́n gbé kándù lọ́wọ́ ọ̀bẹ ẹ̀ wò bó ṣe pakuru mọ́mọ yẹn tó ń gun kì í ṣe pé wọ́n dúrọ́ọ̀gì ẹ̀ tá a sọ pé bóyá òkè ó máa wíkì kò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ yẹn ń pariwo ọmọ ẹ̀dá ló ó ń bẹ̀bẹ̀ ọmọ yẹn ń bẹ̀bẹ̀ ni ó ń bẹ̀ wọ́n aṣọ òbọ̀ ọmọ yẹn mọ̀ ọmọ yẹn ti ní owó ọjà àrí kan náà tó ń sá kiri wọ́n pọ̀ kì í ṣe nìkan o láwọn ọmọ yẹn àwọn ọmọbìnrin yẹn o they are in group wọ́n dẹ̀ wà in group of our boys yẹn. ọmọ wo ní ṣìrìn o bọ́mọ wo ṣe ní ṣìrìn ó wà lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ wà fun of kẹ́ máa fi omo le so hostel kẹ́ máa mú ọmọ lọ sí hostel kẹ́ máa fi pé ọmọ ti dàgbà ẹ máa mú ọmọ mi omo mi wà tó yẹ kó ló mú oúnjẹ wá fún àwọn parents ẹ̀ nínú ilé you have to know ibi tí ọmọ ẹ bá wà at a particular point in time you must know àwọn tó ń bá rìn ibi tó bá lọ ọmọ mi bó ṣe dàgbà tó tó wà ní London yẹn tó bá ń lọ sí anywhere ó máa send message sí mi mọ́mì mo lọ patí lọ́la pẹ̀lú èèyàn báyìí báyìí báyìí mọ́mì mo lọ sí kinní báyìí báyìí báyìí that's the way it should be ọmọ yẹn láti dẹ update ẹ kì í ṣe pé bóyá o fẹ́ bá lọ ibi tó lọ jẹ́ kó mọ̀ yìí pé i don't want to know nǹkan tó lọ ṣe bẹ́ẹ̀ but just let me know where you are going àwọn wo ló ń bá lọ tí ọmọ ọmọ tẹ́nìtì bá ṣẹlẹ̀ wọ́n mọ bó ṣe máa trace wọn ọmọ wo ní ṣìrìn o ọmọ wo ní ṣìrìn o ọmọ wo ní ṣìrìn o. so lẹ́ẹ̀kan sí i mo kí Alhaji Oriyomi amzat for the job well done. God bless you. Ẹ bá mi show love fún Alhaji Oriyomi Hamzat lẹ́ẹ̀kan sí. Ojú ò ní tì yín. Oyè náà kó lè wá ó kóró. Oyè náà kó lè wá ó kóró ogo ogo wọlé mi please in, uh, eh, dm me send message to me inbox me i will send it to you i will definitely send it send you the video. nípa ọ̀rọ̀ ìyá àbèjì àìbá wọn sí i níbẹ̀ làìbá wọn dá sí i ibi aráyé kọjú sí èmi ò ní kọ̀yìn sí o ọ̀rọ̀ ìyá àbèjì àti bàbá àbèjì àti àwọn tí wọ́n ń gbowó fún wọn hmm. mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìyá àbèjì àti bàbá àbèjì wọ́n need evaluation they are not mentally okay they are not what they are not mentally okay so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu tẹ́ ẹ ṣe ẹni sùúrù kẹ́yìn náà má bàa ṣe kíni kẹ́ má bàa jẹ̀bi bò ń bẹ̀. a ní amọ àti pé ẹni tó pọnmọ àbúrọ̀ṣẹ̀ máa ń pè ẹni tó kú ó ní a ní òkú re ẹni tó rù ìyẹn tún ṣìnà lé but at the same time i'm not here to blame anybody o torí mi ò dáwó fún yàn so kò lè ká mi lára èmi ẹ̀ dáwó just anyhow bẹ́yẹn you understand tó bá fẹ́ ràn yàn lọ́wọ́ mú un pé o lè pe wọn àwọn ọ̀rẹ́ ẹ few of your friends láti support ẹni yẹn kì í ṣe pé èmi ò tiẹ̀ láìkí àdé abẹ́ ṣe ń gbé àwọn èèyàn wá sórí social media to be honest with you because it's going to be there forever and ever ẹ kó àwọn ẹni ẹlẹ́ni jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ lórí social media lórí pé kíni torí pé ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣoore dandan ni kí gbogbo ayé ó mọ̀ ní pé ẹ fẹ́ ṣoore tó bá jẹ pé ten thousand lọ́nà fi sí ẹ lọ́kàn tó lè fún tó lè fi ṣoore fún ẹ tó fẹ́ ṣoore fún fún ten thousand naira tó bá lè pe àwọn ọ̀rẹ́ ẹ̀ mi pé à mo lè rí yàn kan báyìí báyìí o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí o tí o bá lè support ẹ bá lè support in group bẹ́yẹn ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe fẹ́ nìyẹn you don't need to bring them on social media ó wà embarrassing ó wà highly embarrassing it is so highly embarrassing ẹni tó bá dẹ̀ dáwó fún ẹ of course wọ́n fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe náà ẹgbẹ fídíò ẹgbẹ nẹlẹni ẹgbẹ fídíò ẹgbẹ wọn sórí social media gbogbo ẹ̀yin tẹ́ ń lẹ ṣe charity ni mò ń bá wí o gbogbo ẹ̀yin oní charity tẹ́ máa pàdé ẹni ẹlẹni lẹ́gbẹ̀ẹ́ títì tó ń ṣayé rẹ̀ jẹ́jẹ́ ẹ ti gbé sórí social media what exactly is your problem if you want to help help them you are just using all of these people to scam people on social media you use them to scam ẹ máa lẹ́ ń ṣoore ta ló lóore wèrè tẹ́ ń ṣe kiri If you want to help, you help these people. Don't bring them on social media. Ó wà highly embarrassed. Ẹlòmíì ò like ẹ̀. Torí ẹ̀ ló ṣe máa ń gbòdì lára ẹlòmíì. Tó máa ń jẹ́ pé ìjàlẹ̀ máa fi hẹ́ǹdì ẹ̀. Tó máa jẹ́ pé ìjàlẹ̀ máa fi hẹ́ǹdì ẹ̀. Àìmọye àwọn èèyàn téèyàn ṣoré fún. Do you need to bring them on social media? You don't need to show their faces. You don't need to show their faces because this your video is going to remain on social media forever and ever. Those people are going places in the future. Well, they are going places. Story ilé ayé wọn lè change lọ́la. Story ilé àwọn ilé ayé wọn ó lè change the lola. wo Lámìdé for example. Ẹ wo Lámìdé. Ẹ wojọ́ tí nǹkan tó ṣe tó ṣe tí wọ́n fídíò tí wọ́n record ẹ̀ that thing is still haunting him up till now mo dẹ̀ ń gbàdúrà ní kọ́mọ yẹn máa lọ commit suicide pẹ̀lú nǹkan tó ń ṣe tó ń disgrace because ó wà highly embarrassed the same thing tẹ ṣe ń gbé àwọn èèyàn wá sórí social media you don't need to show their faces if you want to help them Let, tell the story their story but ẹ má máa gbé kámẹ́rà sí wọn lójú kò dáa it's not good. do your charity don't drag other people kẹ wọn máa gbé kámẹ́rà kẹ bá ní ẹ ẹ fún wọn lẹ́kọ̀ọ́ ẹ fún wọn lákàrà ẹ máa fi tí story wọn bá change lọ́la báwo lẹ ṣe fẹ́ erase yẹn no condition is permanent no condition is permanent if you want to help people help them don't drag them ẹ má bà ẹ má bà ọjọ́ iwájú wọn jẹ́ àti tàwọn ọmọ wọn má bàjẹ́ ẹ má bàjẹ́ stop your fokiri tẹ bá fẹ́ ṣoore ẹ ṣoore èwo lóore wèrè èwo lóore tí ò lọ́pẹ́ nú tẹ̀ ń ṣe kiri ẹ má padà jẹ̀bi bọ́ńbẹ́ ni. ẹ máa padà jẹ̀bi bọ́ńbẹ́ ni. stop ẹ̀ tí yín lọ sẹ́gbẹ́ kan. oyè náà kó lè wá ó di kóró oyè náà ẹ wá ẹ̀yin tẹ̀ ń bínú tẹ̀ ní wọ́n jọba kan wọn ò lè jọba kan ẹjọ́ ọlọ́run ní ba tiyín jẹ́ o ọlọ́run ní ṣe kí ni kò ní ba tiyín jẹ́ o àwọn bàbá wa tí wọ́n jẹ oyè láàsì that was in 1952 wọ́n dẹ̀ lo 50 days péré ni wọ́n lò lórí àléfà lórí ní palace tí wọ́n fi kú láti ọdún náà lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ 70 years ago About 70 years ago yeah it's going to be 70 years since. láti ìgbà náà lọ gbogbo àwọn tí wọ́n yàn ní mágàjì wọ́n ń kú sọ́nà bí èéfín ni o chief lẹ́kan balógun yìí ló wá òun ló débẹ̀ ẹ wá ní kí n tó bá wù kó ṣẹlẹ̀ ẹ fi sosùn ẹ fi para ni o ẹ ní sórí ibú o ẹ ní mórí ibú du ẹnu o àwa lóye kàn o ẹ gbọ́ àbẹ́ dáhùn àlí ìwo lóye kàn o àwa ọmọ balógun lóye kàn o olùbàdàn ọ̀fì ìbàdàn àwa lọ́kàn ẹ ní mórí ibú du ẹnu ẹ dákun o so ajímọ̀bí ló kó bá wọn o ó ti kó bá wọn o so ẹ fi sosùn ni o babaládọjà ẹ dúró dìgbà tí yín ẹ̀yin lọ́kàn lẹ́yìn tí Lékan Balógun ẹ má sì jẹ́ wọ́n kú báyìí ohun ọ̀gbọ́ ọ̀kú o tí Lékan Balógun ọ̀gbọ́ ọ̀kú o so ẹ dákun o ẹ fi ṣoṣù kẹ fi ṣe kí kẹ fi para o ẹ jáwa náà olóògbà tiwa o ojú òní tìyìn o ṣe gbọ́ hmm. ojú òní tìyìn ọba àlú ni ó yàtọ̀ sí ọba àdúgbò ṣe gbọ́ báyìí mistake ni ẹ sọ àparí ẹbẹ̀ wọ́n gbàdé ẹ tí wọ́n jẹ lánàá wọ́n gbé lẹ̀ á gbé mi adé olúbàdàn la fẹ́ gbé so ẹ má bínú ẹ fi sosùn kẹ fi ṣe kíni kẹ ẹ fi para so ẹ má bínú o ọjọ́ ẹ bó ṣe jẹ́ o ọjọ́ ẹ bó ṣe jẹ́ so níjọ́ tá a bá wúyè á jẹ gbọ́ á ṣe wúyè á jẹ gbọ́ mo bá kábíyèsí sọ̀rọ̀ lẹ́nìí ọláìdé tìmíẹ ẹ má wọrí á wọ ọṣì ẹ ẹ ṣáàjì àwúyè ẹ jẹ àgbàdé á wọ ọṣì ẹ àwa ni o ọmọ balógun dòdò ń dá wà ẹ àwa lọmọ arílà kábùm ọmọ àlì ìwọ àlì ìbàdàn tó bímọ sí lágùn bí ìdán ẹ ọmọ ebi pejò àwọn yan àtàwọn àtejò ẹran jíjẹ àwa lọmọ ń tọ ọmọ tọrọ tó ṣe tọrọ ọmọ ọtọrọ tí ò ṣe tọrọ àwa lọmọ ọtọrọ ọbẹ tí ń tọrọ abẹ ọmọ bó lọ bí o má bẹ wá bẹ́ẹ̀ ni àwa lọmọ lápọ̀ ló mù àwa lọmọ ọ̀rọ̀ ọmọ kálá kọ́ káàgùn ọmọ ògbó ògùn gbélá ọmọ ilá ń ga ògùn dàgbà àwa ni so àwa lọ́kàn o ẹ má jẹ́ a máa jáwọ́ bá ṣe jẹ́ fún yín o tẹ́ gbọ́ ẹ ní mo rí ibújú ẹ mo gbogbo ẹ̀yin dẹ̀ ni ẹ wọn lè jẹba méjì pàlẹ́ ẹ̀yìn nìkan ẹ mọ̀ pálá kó bá ní ajímọ̀bí o ajímọ̀bí ló kó bá wọn ẹ mọ̀ ẹ mọ̀ pé bọ̀ dádì mi náà ẹ dúró náà ẹ mọ̀ páwa thirty years ago lèmi ti mọ̀ páwa lájọba pé àjọba Olúbàdàn ṣùgbọ́n ẹ dádì mi ẹ wá lọ gbadé ẹ wá lọ gbadé àdúgbò kò dẹ kò yẹ kẹ́ ẹ gbadé àdúgbò kò tí ẹ yẹ kẹ́yìn tí ẹ gbadé àdúgbò torí ẹ kàwé dáadáa ẹ kàwé dáadáa igbó gbogbo àwọn èèyàn máa dúró derú nǹkan báyìí wọ́n máa sọ nǹkan tó dọ̀tí nǹkan dọ̀tí nǹkan dọ̀tí wọ́n máa sọ pé àwọn tí àwọn tí nǹkan rí òwù ẹ àwọn tí nǹkan rí òwù ẹ pọ̀ mo bá wọn sọ̀rọ̀ lónìí mo rí pé gbogbo ẹ̀ náà ṣe ṣe kíni ó ń ṣe kíni ó ń tò mo rí pé gbogbo ẹ̀ ń tò so gbẹ̀yìn tẹ̀ ń bínú ẹ má sọ̀sọ̀kúsọ ẹ má wàá ṣe ṣáàtì olórí ibú kan ní ìgboro ṣe gbọ́ báyìí ẹ má ṣe ṣáàtì wèrè o ṣe gbọ́ ìgbà ló nígbà ń lò ó ìgbà tí a ló dé yìí o ẹ jẹ́ à lò ó ìgbà tí a ló dé yìí o òun èdè ọmọ òye ìbàdàn ọ̀rọ̀ ọlọ́lọ́ba ìbàdàn kò rújú rárá o ajímọ̀bí ni o ajímọ̀bí ló da olùmọ̀àlè tó da gbogbo ẹ̀rú o ó da gbogbo ẹ̀rú kò wá dúró ó sì sá lọ ó dàrú tó sì sá lọ mistake ni o tó ti yẹ yín sẹ ẹ gbójú bẹ́ẹ̀ náà ni o ẹ ṣe kí ni ẹ gbójú ni o ẹ gbójú ni o ẹ gbójú ni o ẹ gbójú ni o hmm. ẹ gbójú ni o fẹ́ gbọ́ àwa lọ́kàn àwa lọ́kàn. oyè náà kó lè wá ó di kóró oyè náà kó lè wá ó di kóró àwa lọ́kàn o ọmọ balógun lọ́kàn sóde àfọ̀ tẹ́ bá ti rí i ṣé wọ́n sọ fún yín tẹ́ bá ti rí i kò situation yẹn lè change at any time ẹ get it. torí ẹ̀ ni one have to be very very very careful on social media ìyẹn láti wà careful lórí social media because gbogbo tó bá ṣẹlẹ̀ lórí social media ló wà lójú kínní wọ́n fi pamọ́ ni o wọ́n tọ́jú ẹ̀ pamọ́ ni níjọ́ tí wọ́n bá máa mọ àwọn tí wọ́n ní archive wọ́n mọ bí wọ́n ṣe ń gbé wọ́n ṣe ń pé show tó ṣe ń kọ̀ tẹ̀ wọ́n gbé pamọ́ níjọ́ tó bá ṣe wèrè tó bá lórí ẹ̀ yí lórí social media báyìí wọ́n máa lọ ṣí ilẹ̀kùn kọ́kọ́rọ́ ibi tó wà báyìí wọ́n máa ṣí fún wọ́n máa mú sítórì ẹ̀ wá fún ẹ wọ́n máa mú kí ni máa mú sítórì ẹ̀ wá fún ẹ wà wá máa wọlé wà máa wò pé ha kí ẹ dẹ̀ mọ̀ pé téèyàn bá dẹ̀ wà èèyàn máa ń gbàgbé nǹkan míì tó bá ṣẹlẹ̀ sí gbòkò tó bá bọ́ sọ́wọ́ àwọn tó mọ sítórì ìtọ́jú wọ́n máa mú báyìí wọ́n máa mú ṣí báyìí mo rí wèrè kan tó ti kọ ráìtọ̀pù kan ìgbà tó wà ní tó tà bàbá tó wà ní kinní kan ó bẹ̀rẹ̀ sí sọ sítórì mi lórí ibu olè ó ń tan yà ó ní sítórì òfò kò sẹ́ni tí ò ní past kò sẹ́ni tí ò ní past bẹ́ẹ̀ ni ó ní tàn bú ó ti bẹ̀rẹ̀ sítórì olórí ibu tí ò ní bá wáyé jọ́ mi èèyàn kan sẹ́ndì ẹ̀ mi ẹ má sẹ́ndì irú nǹkan báyìí sí mi mọ́ mi fẹ́ gbọ́ mi fẹ́ mọ̀ tó ti ṣẹlẹ̀ in the past káládé doyí joyè ni kó ló jọba kábíyèsí lẹ́mọ̀ pè lẹ́mọ̀ kí ṣé wọ́n lè bàbọ̀ ẹ bá mọ̀ ẹni ìwé mo ti ẹ̀ jẹ́rìí bọ̀ àti mú máa le díẹ̀ kò yẹ yín sìn so ọlọ́run tí ò ní fi ìyà jẹ àwọn ará ilé Ifẹ̀ ló ní kó mọ̀rọ̀ bá jẹ tàìrọ́ bá jẹ rẹ̀ ó ní ọjọ́ rẹ̀ kan jáde ńgbà kan báyìí ò tí bọ́ọ̀ kan sọ wípé eh, wọ́n wà lórí ilé àwọn wọn ọ̀dẹ̀ ṣe kinní kan kinní kan ẹ rántí ọjọ́ kan báyìí tó ní pé à eh, kó má wọrí láti pálásì ni eh, instruction ti wá ipe kí wọ́n lọ máa wú góòdì ní mímọ̀ bóyá rántí ọ́díò yẹn tó jáde ní tí bọ́ọ̀ kan sọ̀rọ̀ tó sọ pé òun wà lábújá tí bọ̀bọ́ yẹn máa yẹn lòun wà lábújá kó má wọ̀rí kó jẹ́ káwọn dé pé ló ń ṣe ẹ́ tó ń ṣe bíi kinní ṣọmọdé ó dá má wọ̀rí màá ní Adédoyin ni o Adédoyin Adédoyin òun ni àgbóhùn bọ̀ yẹn mọ́ o kí bọ̀ yẹn bá wà tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn wà kó jẹ́ sọ̀rọ̀ nsìn ọ̀pọ̀ yẹn pé wọ́n ti wọ́n ti silent ẹ̀ káwọn fámìlì ẹ̀ sọ̀rọ̀ kí kéèsì ẹ̀ lè pọ̀ sí dáadáa kí wọ́n lè mú síbi tó yẹ kí wọ́n mú sí irú àwọn òbèrè bẹ́ẹ̀ wọ́n pọ̀ láwùjọ wọ́n pọ̀ ní society wọ́n pọ̀ ẹ wo irú àwọn ọmọ kéékèèké tí mo ṣóun sìn àwọn ọmọ àwọn ọmọ twenty something years old ẹ wo bó ṣe gún àwọn ọmọ obìnrin obìnrin bìnrin tí wọ́n fi ṣe wọ́n fi wọ́n ṣe ritual àwọn ìyàwó plus ẹ jẹ́ tó ṣó ẹ̀ fún yín lẹ́ẹ̀kan sí i. ẹ. ó ń bẹ̀bẹ̀ ni o ṣe rí ọmọ yẹn ń bẹ̀bẹ̀ ni o ṣe rí ṣe ti rí ṣe rí ṣe ti bọ́ ṣe ń wọ́ wọn wọ́n ń bẹ̀bẹ̀ ni o ṣe rí ẹ wò bọ́ ṣe wọ ritual ṣe ti rí ṣe ti rí ṣe ti rí ẹ rọ̀bẹ̀ ẹ má jẹ́ wo ẹ má jẹ́ wo flag mi dáhùn ṣe ti rí ẹni tí wọ́n ti yọ bẹ́ẹ̀ tì í bá ṣe ń lọ nìyẹn irú àwọn ọmọ kéékèèké yìí wọ́n máa sọ pé àwọn ti méèkì owó àwọn at the age of twenty three làwọn ti méèkì owó àwọn nígbà tán bá wá tó èjì Adédoyin àwọn náà ti kọ́ iléeṣẹ́ lọ rẹpẹtẹ gbogbo iléeṣẹ́ Adédoyin yẹn wọ́n sọná sí ni àti school àti hospital àti gbogbo ẹ̀ ó yẹ kó ń rèézẹ̀ kan rẹ̀ ni because sọ títóbi rè ó ṣe ń tó tó lé yìí tí wọ́n fi gbọ́ gbogbo ṣọ́ọ̀ṣì ẹ̀rẹ́ wọ́n bọ́n ba gbogbo nǹkan tó ní jẹ́ wọ́n sọ dẹ́dùn arinlẹ̀ wọ́n tún ran lẹ́wọ̀n gbére orí ìyá rẹ̀ ló kó yọ orí ìyá ẹ̀ ló kó yọ orí ìyá ẹ̀ ló kó yọ so please talk to your children kán mọ irú ọ̀rẹ́ tán máa kó irú ọ̀rẹ́ tán máa bá rìn àwọn bọ́ìsì tán máa ní kán pàdé àwọn lóòtẹ́ẹ̀lì kán ṣe ẹ̀yin gbogbo èyí tẹ̀ ń rí boyfriend lórí social media tán gbé lọ oríṣiríṣi ló tiẹ̀ ti ṣẹlẹ̀ so many things mo ti gbọ́ in the past few weeks so many things mélòó la fẹ́ sọ. So gbélé tó wà important tó ṣe òní mẹ́nu léyìí ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kó rọra ṣe gbọ́ so ó jẹ́ nǹkan tèmi ní fún yín lálẹ́ yìí God bless you God bless you o ẹ má gbàgbé pé para làwa ń tà o para làwa ń tà à ń gbàgbé ọmọ jẹ̀dí à ń takaya má tà lóríṣiríṣi nílẹ̀kẹ̀ ìwọ tó bá níṣẹ́ tó bá níṣẹ́ tó bá fẹ́ gbọ́ bọ̀bọ̀ tó dẹ̀ fẹ́ kí ni kó dẹ̀ fẹ́ kí kó tó kò fẹ́ tó fẹ́ kó wá ná ẹ̀ mọ́lé you know iṣẹ́ yẹn wà tó bá ti lò ó ọ̀bọ yẹn wọn bí da yóò padà wá bóyá bóyá yóò dùn ẹ́ kan yóò sá lọ sá lọ rẹ̀ yóò wá padà wá ó fẹ́ padà wá pa ni pẹ́mi kọ́ mi ó fẹ́ padà wá pa ni. IG ẹ má gbàgbé láti lọ gbé awíkọ́ńkọ́ o awíkọ́ńkọ́ wọ́n gbọ́dọ̀ gbé ni o ẹ má gbàgbé o awíkọ́ńkọ́ awíkọ́ńkọ́ asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́ ó gbọ́ tí bàbá ọlọ́rọ̀ kí ló bá lọ́rọ̀ bá ọlọ́rọ̀ bá gbogbo alátẹnujẹ àtẹnù happy new year ọmọ tọ́lání ọláníyì happy new year ọláìdé ti loc you go àyè àgọ wọ̀ṣàn láti sọ yẹn kọjá <laughs> sorry kí ni àwọn mẹ́rin kí ni yẹn léètì ah irọ́ ni o. you know so please ó yẹ kí Nigerian government kó dẹ̀ kó ní kàn gbogbo àwọn schools yẹn kàn ní CCTV ẹ wo truck tó kọjá tó gbá àwọn ọmọ ní ní ẹ níbo ni ṣé níkẹjà tí àwọn nice man ń lé tó pa àwọn ọmọ lọ rẹrẹrẹ no investigation whatsoever àgbọn kankan pa ẹ Sanwó-Olú ó sùn kalẹ̀ síbẹ̀ àwọn ti endsars ó sùn kalẹ̀ síbẹ̀ òrómọ́nì kò sí nǹkan kan tán bá lọ sí school roma nìyẹn eh, school eh, kí lorúkọ ẹ Dowen University yẹn is a slap on you parents in Nigeria i'm so sorry so please let me leave it just nǹkan tí mo kàn ní kí n má sọ nìyẹn o ní fẹrẹjogi ní fẹrẹjogo ní tí ó pọ̀ jù ló ranganji ló ní bàrádì máa ń pè <laughs> so kẹ stable kẹ ní nice weekend ẹ má gbàgbé láti patronize wa a ní kírìmù lóríṣiríṣi share butter mo ń ṣe mo ń ṣe lọ́wọ́ sìn you know mo ṣe lọ máa wọ tó fẹ́ èwo tẹ̀yin tẹ́ fẹ́ order share butter ẹ pè mí mo mẹ́sẹ̀gì Christmas yẹn ó ti push àwọn messages to customers down so ìwọ tó bá jẹ́ pé o order ọjà please say hello to me so your message can pop up àwọn kan order share butter but kí merry Christmas merry Christmas yẹn ó ti push ó ti push the message yẹn down so mi mọ̀ i don't know who is who again so please if you can just um, if, if you can send me the message if you can send me the message again so my message in my pop up so please God bless you. Let me leave you. fi ọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ ká padà sí fracasi tiwa èmi àti yín ni èmi àti yín lájọ ń fà ẹ fi àwọn abẹ́jì sílẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe wọ́n o you are stressing them leave these babies alone ẹ jẹ́ ká pàdé kékeré ká pàdé sí fracasi wa bá ti fún wọn ní nǹkan wọn tó wà lọ́wọ́ mi nǹkan tó bá ń wọ̀ ni kò fi ṣe kọ̀ọ̀kan mi mi ò ní explanation láti give anybody because at the end of the day ẹ máa padà dálé mi lórí náà ni ẹ máa padà dálé mi lórí náà. Bluetooth connected. Baba Beji too confirmed it. Confirmed what? Mo ti wo ti gbàgbé ẹ̀ tó bá jẹ́mi àti kinní ni mo mọ̀kọ́ tí mo ṣe mi mọ̀kọ́ tójú wa rí ń bẹ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn ṣebí mi jẹ̀sì ríbi jókòó sí mo ń rí mo mò mò ń tẹ fóònù mọ́ ọwọ́ ò rí wọ́n bá ti tó lè bá ké wọn bàbá àgbà wọ́n gbélé wa fún tó lè bá ké bàbá I'm your dear agbèlò just stressing this bit. I dash you my own. Thank you. Ẹ gbàgbé ẹ gbàgbé don't give anybody to me, please I jẹ́ ká gbàgbé ẹ please ẹ What about you? ẹbí wọn ti bá rí ẹni kọmẹǹtì bí ẹ wò ó mo máa ń padà wá wo show máa ṣàìsí blocking àmọye èèyàn tí mo ti block mo ń ja blocking jọ ni mo fẹ́ kọ́ ilé mi má ti block ẹ má block ẹ don't put stupid comment here o. ṣoore níwọ̀n o ṣoore níwọ̀n o ènìyàn ṣòro ṣoore níwọ̀n o. thank you okay sister Adéjọkẹ́. anyway èmi ò lọ́rọ̀ sọ lórí yẹn but tó bá fẹ́ ṣèyàn lóore you don't need to bring them on social media call your friends within your friends kakos àwọn group ẹ group ẹ okay èèyàn báyìí ní problem báyìí èèyàn báyìí ní problem ẹ ṣe ẹ ṣe wọn lóore tẹ́ fẹ́ fún wọn oore àtinúwá ìyẹn náà pè ní oore àtinúwá it's not everybody or kó seek consent wọn do you want me to bring you on social media tó bá ní yes go ahead omi wà tó yẹ pé your your camera is ready is already rolling kó tó approach ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ kí ṣe gbogbo yẹn ló láìkí ẹ̀ you get me so that's it God bless you everybody as you join me tonight Oyeronke Oyebiyi yeah is better yeah yes my sister ah well ẹ má pè yàn ní orúkọ ń bíbá yìí o eh, ògo ògo wọlé mi send me a message so I can send you the video. Okay. Um Oshi. Mm. Oshileya Shola. Thank you for joining me. Yetunde Olagunju, thank you for joining me today. Sister Titi Layo. Olu Korede Antonia. Thank you, Ma. Thank you for joining me. God bless you. Um ta ló tún wà ń bẹ Rukayat mi my sister good evening thank you for joining me god bless you ẹ sọ fún àwọn kinní o ọlá ọmọọba ọmọlọlá ọmọlábí thank you for joining me tonight ẹ bá mi pé awíko kan má gbàgbé láti mú awíko kó tán máa lọ kóòtù kan lọ àrẹ́sì tiẹ̀ náà ó mọ̀ pa ẹ̀ so bóyá tán bá gbé lẹ́ẹ̀kan tó bá wọ serious case next time yóò mọ ẹ bí ó ṣe wọn control ẹnu ẹ ẹnu rẹ ọ̀rọ̀ tí ò sojú rẹ tó wá ń sọ ẹ ṣàfẹ́ rojọ́ ṣáà ẹ ṣàfẹ́ sọ̀rọ̀ God bless ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí bú ó bẹ̀rẹ̀ sí bú Oríyọmí ọ̀dẹ̀ amukun mẹ́kọ òpònú. Thank you. So God bless you. Stay blessed. Have a wonderful weekend. I'll probably I'll see you tomorrow. God bless you.